ẹ jọ̀ọ́ o ẹni tí ò da ò lórúkọ méjì kò dáa ni o gbogbo ọtí pé káwẹ̀ tó bẹ̀rẹ̀ kó o tó fún yàn ní ráìsì agolo kan wà á ti rí post kó o tó fún yàn búrẹ́dì ọ̀ndẹ́ náírà wà á ti mú snap kó o tó lòdù káàdì ọ̀ndẹ́ náírà fún yàn wà á ti rí post yẹ àwọn èèyàn ń sá fún yàn wọn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó rántí mọ̀ kó máa rí post àwọn ìwà burúkú ni lọ fílẹ̀ àwẹ̀ ló ti dé yìí o gbogbo tó bá lọ ń ṣe nú àwẹ̀ tó bá lọ ń rí post yẹ àti fún lágbájá ní kinní àti fún tàmẹ̀dù ní kinní àti ṣe gbogbo ẹ̀ tó lọ ń fáwọn èèyàn ní nǹkan tó mú kámẹ́rà dání ó ń ládà nǹkan tó fẹ́ gbà o ṣàánú àwọn èèyàn ní kọ̀rọ̀ ni ọ̀ràn yàn kọ́ ni kó post àwọn tó bá ṣàánú fún tó bá di sáàrì tó bá jẹ́ sí pé nìkan ló bá rí tẹ́bi ń pa pé kó fún sáàrì tó bá di ìṣinu tó bá jẹ́ nìkan lórí tó bí ń pa fún níṣinu ó wá di ìṣinu ó fẹ́ jẹun five alive wà wájú ẹ èso apple pineapple exotic ten alive hundred alive okòógbẹ̀ síwájú wàdásàmúwà rùkúùtì ẹnu ẹ̀ ló wà